níbo là ń lọ nílẹ̀ yorùbá hmm. ọmọ yorùbá ti sùn ìgbàgbọ́ òní àmọ́ sóògùn. a ti sùn à ń hanrun họ. kí ni mo wí. ìgbàgbọ́ ò pé kéèyàn ó má dira ìgbàgbọ́ òní a máa sóògùn hmm. ìgbàgbọ́ tilẹ̀ Yorùbá yàtọ̀ sáwọn ilẹ̀ Israel àgbàgbọ́ wa ńlẹ̀ yìí ó yàtọ̀ sí ti àwọn Arabia country ẹ má jà tanra wa náà wọ́n wá ń wọlé wọ́n ń pa wá wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì wọ́n ń pa wá. àwa ní àwa ní obìnrin o wọ́n fi ń sọ̀gùn ayẹta o ní in Jesus name bí ó bá pa ọ́ jésù olóhùn ọ̀mọ́ rí. bẹ́ẹ̀ ni torí oore ọ̀fẹ́ ni jésù ti fi kalẹ̀ fún ọ àwọn tó mọ̀ ọ́n ti fi tọrẹ fún ọwọ́ lọ́ọ̀gbà. jésù bíbélì ni a ti fi hàn ìwọ ọmọ ènìyàn hmm. àbí bíbélì kan sọ wọn là ti fi hàn ìwọ ọmọ ènìyàn èyí tó dáa àtẹ̀yí tí ò dáa ó kù sọ́wọ́ rẹ o ó kù sọ́wọ́ rẹ. obìnrin àtàtàrẹ àgbé ọtí ògógóró lọ́wọ́ kálọ́tì ògógóró mẹ́ńbì ni a sọ bí ẹ̀sẹ̀ mi ṣayẹta tí ò dẹ̀ ní tí ò ní kankan nu ni. kí ni wí. kì í ṣẹ̀ṣẹ̀. eléyìí ní a máa ń lò fi ṣayẹta hmm. a máa ń lo olójú mẹ́fà. ẹ gbọ́ tó o bá fẹ́ test ẹ̀ tó o bá lò tán kàfá káchífù nu ojú lásán kó ibi òògùn tó sẹ̀wọ̀n tó wọ white singlet tó bá jẹ́ pé singlet tó bá wọ̀ náà ni fi nu gbogbo òògùn fi nu gbogbo ojú rẹ tó bá tó bí five minutes fi sílẹ̀ ibi tátẹ́kùn ò ti fẹ́ sí i má fi sínú oòrùn jẹ́ kí wọ́n yìnbọn sí wò. Hmm. ó ti dalẹ́kẹ̀rú. ó ti dògùn ní. kò sí ìrànbájọ́ wọlé sí ọlá láyé. Ah, kábíyèsí olódùmarè ah, ẹ wo iye ẹ̀mí tó ṣòfò wọ́n pa ogójì inú ṣọ́ọ̀ṣì ah, ah. kò wá sẹ́nìkan tó láyé ta nílẹ̀ Yorùbá já ronú. Fágbénró àwọn èèyàn mọ̀ wípé wọ́n fi inú ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ ni wọ́n ń bọ̀ wá wá sáàrin ọjà wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ mọ́sálásí o wọ́n ń bọ̀ wọ́n ti ń ja oko tipẹ́ wọ́n ti dé gbòòrò nù. nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ ilé Haúsá ṣọ́ọ̀ṣì wọ́n fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. nígbà tí kò wọn lẹ́nu mọ́ wọ́n bọ́ sí mọ́sálásí. ah ìgbà tí ọ̀ká wọn lẹ́nu mọ́ wọ́n bọ́ sáàrin ọjà ìgbà tí ah, ah. ọ̀ká wọn lẹ́nu mọ́ wọ́n bọ́ sáàrin ìlú hmm, hmm, hmm, wọ́n wá di pé wọ́n jíyàn gbé wọ́n pa tẹrú tọmọ nílẹ̀ ah. bàbá tiwa. kò yẹ kó rí bẹ́ẹ̀. ó yẹ ká ronú obì olójú mẹ́ta àtàtà rẹ̀ àjẹta tó kọ̀ǹfàmù ni kí ni o wí. àjẹta tó dájú ni. ẹ̀yin mẹ́ta ẹ̀yin ìbílẹ̀ mẹ́ta yìí tẹ̀ wò yìí àjẹta tó dájú ni kọ̀ǹfàmù ni ẹ̀yin ìbílẹ̀ ni ẹ̀rí kó mọ́ dáadáa ẹyin ìbílẹ̀ tó ní tì ní ajẹta ní ajẹta tó confam tí ọ̀nà ní kankan kàn máa njẹ́ ní kankan máa ṣe lẹ́ẹ̀kan oṣù hmm. àbí lẹ́ẹ̀kan oṣù méjì ọ̀tán obì yìí hmm. ẹ ẹ ni ó hmm. ní ẹ jẹ́ àṣẹ káṣẹ̀ experiment kẹ́yìn tẹ̀ ń bẹ́ lé wò wá ẹ ètò yìí o ọ̀rọ̀ ni tí mo fi ra ẹyin ẹ wo obì aláwẹ̀ mẹ́ta ni bá ń gbé kámẹ́rà yìí sí kán rí dáadáa so o ti rí báyìí obì aláwẹ̀ mẹ́ta nu atare mi alligator pepper this is this is kola hmm? obì aláwẹ̀ mẹ́ta nu this is an alligator pepper ṣùgbọ́n wọ́n tó bá fi sẹ́yìn dá àwọn Yorùbá ògùn ọ̀pá o. àṣẹ ìwọ tó bá fi sẹ́yìn ní ìran yorùbá la ògùn ọ̀bọ ọjà. àmì olódùmarè. ìwọ tó bá fi sẹ́yìn gbàbọ̀dẹ̀ fún ìran yorùbá ayé rẹ̀ ọgbàjẹ́ tìran tìran. àṣẹ àṣẹ àṣẹ wà. bá ń sí olúgbòhùn yẹn lẹ̀. àṣẹ wà. bá a sílẹ̀ bá a sílẹ̀. ó ti ń bẹ ní ṣíṣí baba. bá a sílẹ̀. ó ti ń horú rẹ̀ lẹ́nu. gbogbo tó bá tó fi nìran ọmọ yorùbá láyé rẹ̀ ọgbàjẹ́ tìran tìran. ó dàṣẹ o ọmọ rẹ ó jìyà rẹ àmì olódùmarè àrọmọdọ́mọ rẹ wọn tiẹ̀ parẹ́ ni àṣẹ àṣẹ àṣẹ wọn máa ń lọnú ọkọ̀ báyìí gbogbo wọn sì lásẹ̀tì wọn sì parẹ́ wọn sì jóná àṣẹ Ògún ni ó payé wọn jẹ́ àṣẹ wà Ògún lákàáyé gbọ́ Ògún nìyí gbogbo ẹni tó bá fi iṣẹ́ ìjalè Ògún ọ̀pá àṣẹ wà ẹni tó bá fi iṣẹ́ ìjalè ayé rẹ̀ ọ̀bàjẹ́ àṣẹ gbogbo ẹni tó bá fi iṣẹ́ yìí ìran Yorùbá la kò ní rí bá ti ṣe láyé àṣẹ bí ti rí jẹ tẹ́lẹ̀ kò ní rí jẹ mọ́ àṣẹ bí ti rí mu tẹ́lẹ̀ kò ní rí mu mọ́ àṣẹ wà bí ti rí ná tẹ́lẹ̀ kò ní rí ná mọ́. ó dàṣẹ bàbá tí wọ́n ń ṣí àpérógrámù ayé rẹ̀ ọmọ wa dà. àmì o àmì o ọkàn rẹ̀ ọmọ wa balẹ̀. àmì olódùmarè ọmọ wa jẹ́yàn láyé. àmì àmì òní ṣe é tiri báyìí. Hmm. kò kò jù báyìí ló ti dògún o. Ah, ah, ah, ọkọ̀ mẹ́ta náà ní bẹ́ẹ̀ nu atare. ó ṣe rí nu eh, eh. kí mo wí ó ti dògún. Eh, awẹ́ obì kan àti ọkọ̀ atare kan. bó ṣe rí nu. awẹ́ obì kan ọkọ̀ atare kan awẹ́ obì kan ọkọ̀ atare kan. ó ti dògún báwọn. ó ti dògùn bó ti dóyè. bó ṣe rí ọlọ. <laughs> bó o bá fi dalẹ̀ ran yorùbá ayé rẹ̀ ó sì ni ó ti ah. tẹ́ ń pèrè ni. ẹ dákun ẹ gbogbo ọmọ yorùbá ló ń jàǹfààní kínní káàkiri gbogbo ẹ ṣí ààrẹ. ọ ọ gbogbo wọn tó ń ayé rẹ ní ah. dàrú. àmì o àmì o lóògùn mọ́lẹ̀. kámilá láti jáde fúlì ni wípé nínú ìran yorùbá wọn wọ wọ́n tó lọ èkó náà ọlọ́run tó àṣírí wọn. àyà mi jàǹgbà mo gbọ́ pé wọ́n tún padà wọ ṣọ́ọ̀ṣì kan nígboro èkó. ìwọ pásọ̀ tó wà ń ṣọ́ọ̀ṣì tó já wá bọ́ ọbọ̀ nǹkan mọ́ ṣọ́ọ̀ṣì rẹ kàǹkà àwọn ẹni bí ọmọ wọlé bí má sì fẹ́ wọlé kán máa fọ kán máa gbálẹ̀ kán máa ṣe káyé wọn máa bàjẹ́. Hmm. gbogbo ẹ̀ mẹ́fẹ̀ẹ́ táwọn bàbá wa ní afáwá kóòtì àwọn nígbà náà ni ìgbàgbọ́ dé ìgbàgbọ́ ọmọ bá ti gba jésù o ọ gbọ́dọ̀ lè ṣe e, eléyìí tá à ń sọ yìí ní ìṣẹ́ sọ fún mi ṣe ẹ bọ́ lélẹ́yìí alligator pepper and cola hmm. olójú mẹ́ta ohun tó lódùmarè jẹ́ eh? fi ṣèràn yorùbá láǹfààní nù èyí ṣe tá a wá mọ́ sàǹfààní lẹ̀. eléyìí báyìí ti jẹ́ tán lẹ́ẹ̀kan náà náà ti jẹ́ tán ó gbé sẹ́nu ó mu ọtí amárayálé hmm. ògógóró funfun ni o bíi lọ́dọ̀ àbí ṣìnàbù ó mú lé èkejì ó báyìí ó tún tán ó tó o bá fẹ́ ṣiṣẹ́ oògùn yìí rí i pé short nika àti singlet nìkan ló lára rẹ̀ hmm. white singlet ni o kí ni mo wí. singlet funfun aṣọ àbọ̀tẹ́lẹ̀ funfun hmm. tó bá ti wá wọ̀ ọ́ tó bọ́ òun nìkan ló wọ̀ tó wà á jòkó báyìí ó jòkó tó bá ti jòkó wọ́n wọ̀ ọ́ jòkó lórí aṣọ funfun ó wọ̀ ọ́ jòkó lórí àga bó wọ̀ ọ́ jòkó lẹ́lẹ́ tó bá ti ń jẹ́ káwáyé tó ọmọ mọ̀ kókóró le tó o bá ti ń jẹ́ lọ́mọ làágùn bíi bí ẹni bí ẹni bí ẹni tí ń kọlẹ̀. kìnìún ọ̀hún gbóná pọ̀. ó gbóná pọ̀. ọmọdé òde bẹ̀rù lẹ́rù ọba. Hmm. tó tó bá ti wá jẹ́ tán báwọn tó mú kókóró lé tó bá jẹ mẹ́tẹ̀ẹ̀ta tán o rí wípé wàá máa làágùn lákọ́lákọ́ ni. Hmm. kí ni mo wí. onítọ̀hún ọmọ làágùn lákọ́lákọ́ ẹ ṣí ètò yìí gbogbo ọtọ ń ṣí ètò yìí ayé ìròní dàrú. àmì o àmì o tó o bá ti wá jẹ́ tán lágùn lákọ́lákọ́ òun aṣọ singlet funfun tó wọ̀ òun wàá máa fi nù. No Hmm. wọ́n á máa fi nù wọ́n á máa fi nù wọ́n á máa fi títí tóògùn ó fi gbẹ tóògùn bá wa gbẹ tán wọ́n á mú aṣọ òun fi sínú ilé ibi tó rò tí ní débẹ̀ hmm. bíi wákàtí kan ẹ̀pọ̀ ogun ni yóò hmm. gbẹ fúnra rẹ̀ aṣọ tó ti fẹ́ sí yóò ti gbẹ tó bá ti gbẹ fúnra rẹ̀ tán tó tóbi wákàtí kan wọ́tọ̀ bá wá níbọn ńlé àbí bọ́ bá jọ́ dẹ ní tó bá sì jẹ́ pé ọlọ́rẹ̀ẹ́ tó jọ́ dẹ ọ̀rẹ́ máa nàbọ́ sí aṣọ yìí wò ó. má ní wọ́n dojúbọ kọ́ o kọ́mọ́ di pé bàbá Fágbémilọ́lá ló ní wọ́n dojúbọ kọ́ o kí ni mo wí. bàbá wa ti máa ń ṣe wọn ara wọn so gbogbo nǹkan yẹn ọwà ọwà kò dé ọkàn gbọ́ kẹ́wù lásán ni kí ni mo wí hmm. ọkàn gbọ́ kẹ́wù lásán ni lásán òun kọ́dà ọ̀ọ́ tá a bá yẹn ò ní wọ mo kí ni mo wí. ìbọn tí wọ́n kì tí wọ́n yìn tó dún kàwé ìbọn tó kó ọta sí ni. ogun ni kàṣà. ogun mo ṣe rí. kí ni mo wí. <laughs> agbára ń bẹ ńlẹ̀ yorùbá. ọlọ́run ọlọ́run ọlọ́run ìbọn ò ní wọlé. ìwọ náà ọ̀rọ̀ ayé báyìí má kúkú yẹ̀yẹ́. ẹ ẹ dúró sí táwọn aṣọ yìí ti wá dó ojú wa pásítọ̀ wọ́n tó bá ń wo prógámù yìí ra obì ọ̀kìbàjọ́ lójú mẹ́fà lọ́ra ìbàjọ́ lójú mẹ́ta báyìí bá a ṣe ṣe yìí náà ni ẹ̀yẹ́ máa jọ níyìn ibi tá a bá dé yìí a máa dira ni o. bẹ́ẹ̀ ni. ọ̀ya ìwà yìí tẹ́ ẹ já sọ́nà ẹ máa wá jẹ́ ẹ máa mu ọtí amárayálé. jésù olúwa wa ògọ̀. ṣẹ̀ṣẹ̀ wá ni. kì í ṣẹ̀ṣẹ̀ ẹ mọ tẹ pé lẹsẹ mi ẹ bọ mi ké orí mi rẹ o ìtìbẹ́lì ló wọ̀ fẹ́ nu ìtìbẹ́lì ló wọ̀ fẹ́ nu orí orí mi rẹ o rárá mọ̀ sẹ́bọ̀ hmm. ẹ bọ́ kọ́ lélẹ́yìn oògùn lélẹ́yìn sẹ́bọ̀ ń jobi àtàrẹ lásán oògùn ni ah, ah. kọkàn jẹ lásán kọjá tàrẹ lásán kọ mú gógóró lé oògùn ni ìkílẹ̀ hmm. àtúrótù ni ó ṣiṣẹ́ àparùn ah. ṣẹ̀ṣẹ̀ wá ní ni èsì wáì wáì wáì wáì wáì. ní gbogbo nìran yorùbá bó náà ń bá rìn àjò wọn lọ báyìí nítorí ọlọ́run bó la ń bá lọ. ẹgbẹ́ ìkòyí kalẹ̀ kọ́mọ yorùbá fi kó orun dààmú ni. nítorí àkókò yìí la fi jáde wípé ogun òní kọ́nà yorùbá lẹ́lẹ̀. ẹ dákun ẹ ṣí àlẹ̀ kí kálukú jàǹfààní ẹ ẹ ṣí àlẹ̀. bàbá mi lóògùn púpọ̀ atọ́kùn. èmi náà mọ̀ kí ni mo wí bàbá mi ní yàrá ìyá ògùn. èmi náà mọ bàbá. ẹnìkan wọn wọnú ṣọ́ọ̀ṣì wọn pa wá kò ní dá fún gbogbo wọn káyé gbogbo wọn ò ní dá. ó dàṣẹ. kí ni mo wí gbogbo olóṣèlú tí máa ń bẹ lẹ́yìn wọn ayé wọn ò ní dá wọn kú ni. àṣẹ àṣẹ àṣẹ wà. wọn wá pa ogójì èèyàn mọ wọn wò gbogbo ẹbí ẹni báyìí èló la fẹ́ fi rẹ̀ mí wọn padà. ẹ̀yin pásọ̀ kò sí tó burú ibi tá a dé yìí ó ti dojú ogun ká ní mo wà ń jọba lágbára tí mo wà ń jọba níṣì ṣùgbọ́n mà tí ń lágbára pé òun wà ń jọba ibi tẹ́mi náà bá fi rí ìfìnà ìran ìran Yorùbá lọ. àgbẹ̀tò hmm. yìí kárí wọ́n ẹyin ní ọwọ́ ọmọ ẹyin yìí náà níṣì kò lóògùn gẹ́gẹ́ nù ayẹta lòun náà. Ah, ah. ẹyin yìí náà ayẹta ni. nígbà tí ìbá yìnbọn ọmọ tí ò bá bọ kò kò ní họ. yóò họ o tó yẹn pọ̀ lákòókò tó ní pé torí pọ́kùnrin ló ń bá ń bẹ̀ àwọn gbé kékalẹ̀ ẹwà ní ẹ̀yin kan ṣe súnà ẹ̀yin kan ẹ̀yin kan gba jésù ẹ̀ ẹ̀ ah. mójútó tó ẹ̀ kẹ́ mójútó mọ́. wọ́n ti mọ̀ pé lónìí gudugbẹ̀ ó jà á. bá bó o bá kú kọ̀kọ́ lọ bó o ah. bá kú ikú yẹ̀yẹ́ ló kú kí ni ó wí ah. bó o bá kú sẹ́ hmm. ikú yẹ̀yẹ́ ló ni. ọ̀ sí tòsí ni atọ́kùn. níbo mo wà. Oh, ẹ ṣí ètò yìí jẹrẹ ẹ jẹ́ káwọn yọ̀ ọ́ ọgbọ́n ni hmm. béèyàn bá kú ikú yẹ̀yẹ́ ló kú ikú yẹ̀yẹ́ ló nítọ̀ ń kú kò ní rí jọba ọ̀run torí wípé òkú lásìkò tí ò yẹ kó o kú abúlé iṣẹ́ ló wà. fagbèrò mo rí wípé ọ̀rọ̀ yìí ká ọ lára àmọ́ mo fẹ́ kọ́ ọ bá mi fàpẹ̀lẹ́ ṣàlàyé fáwọn èèyàn kan mọ bí wọ́n ti lò ó tí wọ́n aṣọ tó gbé wọ̀ lẹ́ẹ̀kan bọ́ bá gbé wọ̀ déédéédé ṣàmúhùnmáwòrán ni àwọn èèyàn ní fọkàn sí tó kà. ọmọ bẹ́ẹ̀ ṣe lọ pààyàn ní ọ̀wọ́ ni. ó ká ni lára ẹ wá dínú ṣọ́ọ̀ṣì ẹ wá sọ àwọn yẹn jẹ́ran. yóò bá ìyá láyé ọmọ abílẹ̀ tí o máa wo. fagbẹ́nró kó mọ tiẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ò ní pa ọ́ fún wa báyìí ọ̀pẹ fúnra Yorùbá. gbogbo ẹnikẹ́ni tí bẹ́lẹ̀ yìí àṣàpọ̀nà pa. àṣẹ wà àṣẹ wà. olúgbòhùn yẹn sírí ẹ̀ kára fún mi padà gbogbo ẹni tó tẹ tẹ tẹ balẹ̀ náà yorùbá jẹ náà kú tìrẹ tìrẹ ni. àṣẹ àṣẹ. ayé yóò dàrú ni. àṣẹ àṣẹ àṣẹ wà. ọ ẹ ní jẹyàn láyé. àṣẹ kó ayẹta mi kò jó ní kankan nu ìsí ah, èsì ah. just kola and pay alligator pepper eh. with sinap. à ń ṣira wa lọ́nà ni à ń ṣira wa lọ́nà ni wọ́n pé wọ́n pàṣẹ ń gbogbo ẹ̀. ẹ ṣe dá it's not easy. ọ̀dìrà kan mọ́ bá àkókò yẹ̀yẹ́. lọ́rọ̀ bí. ibi ọ̀rọ̀ dé yìí. ọtí ògúngún lòun dà kí fi ṣèṣàmù fún ọ ẹ bá ń gbọ́ tí ẹ wà gbẹlẹgbẹ. ọ̀rọ̀ ti débi tó lóògùn gbé sà. Ah, ó tó jura wọn lọ. ẹ bá lọ kọ àwọn èèyàn mi ẹ lọ gbọ́ àwọn ọ̀nà mi ẹ gbọ́ àwọn ọ̀nà bàbá mi ẹ ní jẹ́rìí láyé. Ah, àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. bàbá bàbá jíire ẹ ní súre bàbá súre ẹ ní kúre. ó dàṣẹ ó dàṣẹ bàbá. ayé yóò ní nítumọ̀ láyé. àṣẹ wà àṣẹ wà. ọgbọ́n ni hmm. ayé wọn ní ṣe ni kò ní nítumọ̀ láyé hmm. ẹ̀yin òróró ní kí ló kù tó fi parí o hmm. kátókátó tẹ̀síwájú ẹ̀yin òróró níṣẹ́ kí ló kù tó fi parí ẹ̀. bó o láti ṣe. àgbọn ló kù tó fi parí ẹ̀. tọ ẹ máa wò ó dáadáa o kí ló ń wò ó dáadáa o tọ́ o àgbẹ̀ lásán ló kú tàbí báyìí ọmọ Yorùbá gbọdọ̀ tún kú kú kú mọ́ o ká máa wò ó dáadáa. ọgbọ́n hmm. ni ọgbọ́n hmm. lásán ló kú tá a fi parí rẹ̀. àgbọn là á fi parí tọ́kù báyìí. bó ti bó ṣe ní o ti tó o ti dògún. bó o là á ti lò ó. Ah, gbogbo ẹnikẹ́ni tí ń rìnnà Yorùbá la ayé rẹ̀ ọba jẹ́ni òkú yóò kú dànù ni. ó dàṣẹ. èmi fagbẹ́rù ọmọ òrìṣà tọ́lá ni hmm. àpèsè ìṣègùn àgbáyé ọmọ pẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń pa báànù mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ ewé ń jẹ́ òògùn jẹ́ ọmọ òògùn tí ò jẹ́ ewé rẹ̀ òkùnkùn kò sẹ́ni tí ò mọ tiẹ̀ bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá àpèsè ìṣègùn àgbáyé ká tó fi ni jẹ́ wàsákọ̀ fagbèrò fagbèrò ẹ sọ̀fọ̀ tìrantìran ó dàṣẹ níbo nígbà tí bo hmm. fagbèrò yà jẹ́ kí ọkàn rẹ̀ wálẹ̀ díẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ wálẹ̀ díẹ̀ gbogbo wa náà ló ká lára. ẹ̀yin mẹ́ta rèé hmm. kí ni wọ́n wí ẹ̀yin mẹ́ta rèé àgbọn ọ̀rọ̀ àgbọn ẹyọ kan mhm. ọ̀rọ̀ àkókò tuntun ó ti ó ti dògùn. àyẹ̀tà tún nù o àbá àyẹ̀tà kọ́. ó ó ẹ ṣí ètò yìí ó ètò. O eight thirty three zero four five four five six three six three eight three eight three O eight O O thirty three zero four five four five six three six three eight three eight three. Bẹ́ẹ̀ni kan ní bá ní ọ́ la pé Fágbèrè ọmọ òrìṣà tó láṣọ fọlọ́. Hmm. Kí ló rí? Tó bá jẹ́ pé nìkan ní dọ̀ọ́ láàmú tí òjò lọ tí òjò rí mi ègbélu wà nínú ẹ̀bọ ni ẹnìkan ní dọ́là àmọ́ ni pé òní jẹ́yàn láyé ẹnìkan ní dọ́là àmọ́ kò lè jẹ́ lára rẹ̀ ìwé pé fẹ́ fẹ́ràn ọmọ òrìṣàtọ́ lọ́wọ́ mọ̀ pé akọni kulẹ̀ Yorùbá. ìran Yorùbá ò gbọdọ̀ jìyà. mo dún dún akọni níbi irú yín wà níbi irú yín wà fẹ́fẹ́rọ́. ọmọ èèyàn ti ń túlẹ̀ lójúmọ́ ni. kàṣà ṣèbí orí bá bẹ̀rẹ̀ àmì ṣe ń kú. bẹ́ẹ̀ni. ojú ojú apábàtà akájàmọjàmọ etí ẹ. ọlọ́wọ́ àgbọn hmm. àgbọn yìí gbé kámẹ́rà sí ẹyin nìkan ni o kò sí kankan mẹ́ o kò sí májíkì kankan bẹ́ẹ̀ torí wọ́n lè nígbà náà ni wọ́n ṣe májíkì kan kò sí májíkì kankan bẹ́ẹ̀ o ah, kí ni wọ́n ah. rí ọ àgbọn kan tó bá dáa hmm. àgbọn tí yóò bá ní o mọ̀ àwọn àgbọn òyìnbó o hmm. torí wípé àwọn àgbọn yìí we have our traditional coconut hmm. àwọn àgbọn tó ń kó wá láti eh, àwọn bọ́dà lọ́hùn kìí ṣiṣẹ́ o kí ni wọ́n wí. kìí ṣiṣẹ́. àgbọn òyìnbó yẹn ṣiṣẹ́ fún o torí pé ó ní àmọ́ bàbá tá a tọ̀ ni hmm. tá a bá tà ń kọ́. yóò dẹrun nídìí. now ọlọ́wọ́ àgbọn tiwantiwa bí wọ́n àwọn àgbọn tó ń gbè lọ́sùn èkìtì kogi ọ̀yọ́ ń bì í tó bá sì lágbọn tó gbèsè ìkùlé díẹ̀ ṣe ti òyìnbó hmm. ọwọ́ ara pa àgbọn yẹn ó lù lójú nínú sàásù tuntun sàásù àti jẹ́ tí ó jù báyìí lọ hmm. ó gbé kaná tó bá ti gbóná ọwọ́ á dáa omi àgbẹ̀ yẹn ó dà sí i ẹyin yìí ọ fọ sínú ke hmm. tó bá ti fọ sínú ke ọ ọ sáwọn yìí ń ṣe ètò yìí ẹ jẹ́ káwọn yóò benefit ẹ. ẹ dákun ẹ máa ṣíà ètò yìí bọ́ ọ bá ṣíà ètò yìí àǹfààní ńlá ń bẹ fún wọn náà bọ́ ọ bá jáwé kan ewé máa jẹ́ fún ọ bọ́ ọ bá wagbò yóò máa dá ọ lóhùn ní wàrà ṣèṣà fágbèrò lóde yìí èmi náà mo sọ fún yín láti jẹjọ wípé lónìí gudugbẹ ó jà á àkàìmọye rògùn ayẹta tí ó bọ́ọ̀lẹ̀ lórí ètò lónìí. àtọkùn ah! ó ó sí bẹ́ẹ̀ ni sọ ah, wá rí eléyìí ní ìsinmi tata yìí hmm. tó bá ti wá àgbọn tiwantiwa táwa yorùbá ń gbìn hmm. tó wulẹ̀ yorùbá tí ì ṣàgbà gíríkì tí ì ṣàgbà gíríkì ni ó omi rẹ̀ ó jò sínú ìṣàṣọ àṣejẹ tó ti gbé kaná tó ti gbóná mhm. ó wàá fọ ẹyin sínú kékọ́ọ̀bù kan nígbà tó fẹ́ dín ẹyin mhm. ó wàá fọ ẹyin yìí sínú omi yẹn omi àgbọn yẹn ló fi dín ẹyin yìí jẹ nígbà tó mhm. fepo tó bá ti ń hó yóò máa dì ó máa há yóò máa dì ó máa há hmm. yóò máa dì títí tí ẹ dì tán hmm. ó bá ti dó ti dògùn. bó bá ti dì tó ti dògùn. kí ni mo wí. <laughs> nǹkan bẹ́ẹ̀ o ìsásùn rẹ̀ tó bá ti ọ̀ wá jẹ́ o lè hmm. sọ́kọ orí àsùká funfun hmm. ìwà sọ funfun báyìí ra àṣù lóṣùká gbé síbẹ̀ tó o bá sì róṣùká funfun gbé e sórí tébù wọn ṣàjọ kanlẹ̀ wá jẹ́ hmm. kí ni mo wí máa jẹ́ lóṣù mẹ́ta mẹ́ta àbóṣoṣù ìkéyìí kí ni yàgbọ́n kan wọlé. onítọ̀hún ti bọ́ lọ́wọ́ bájínátù tó bá fẹ́ dán wò ìsásùn náà ìbọn ah! sí ìsásùn. kò mọ̀ ní dá fẹ́ni tó bá fi dalẹ̀ ran yorùbá o. ìgbọ́n tó bá fi dalẹ̀ yorùbá ogun ẹ̀jẹ̀ ń fi ẹ̀jẹ̀ ó ẹ̀jẹ̀ ń ta ọtí àwọn àgbà lẹ̀ káwọn èèmọ̀ báyìí wọn bàjẹ́ gbogbo tó bá fi dalẹ̀ ran yorùbá wo. ò ní nípa láyé ni o. àṣẹ. ayé rẹ̀ ò ní lójútu ni o. àṣẹ o. ọgbọ́n ni hmm. bẹ́ẹ̀ ni ó rí o èyí tí mo wí dàṣẹ. ó dèpè ó dègún bí ẹkún bí ẹkún ní ṣègbére bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ ní ṣàparò gbogbo ẹni tó bá fi dalẹ̀ ẹran yorùbá yóò kú tìrantìran ni. àṣẹ wà àṣẹ wà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. àlẹ́ gbogbo ẹni tó bá fi dalẹ̀ yorùbá yóò kú tìrantìran ni kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. gbogbo ẹ̀fín ni yorùbá láyé yóò kú tirantiran. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ẹ ní kọ́ ẹ ẹ ní jẹ́yàn láyé. kàṣà. ògùn bẹ́ẹ̀ àmọ́ ògùn tíyàn fi lówó. bẹ́ẹ̀ ni ògùn bẹ́ẹ̀. àmọ́ ògùn tíyàn fi mo dogun tó bọ̀ lọ́ba bá mi ah, ah. èmi lọ́mọ ìwé ń jẹ́ oògùn jẹ ọmọ oògùn tí ò jẹ kọ. ewé rẹ ló kù gan. ọmọ pẹkẹpẹkẹ. òjò ń papá ni. ọmọ tẹlẹ gíjóògùn. Ah! fagbẹ́rọ́ mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ ọkọ àgbà lẹ̀ ran yorùbá. wọn lọ pa ẹ̀rọ ṣọ́ọ̀ṣì. bí tó ní í sin lọ ibi wọn bá débi àbọ̀ mọ́. ó mà lágbà. ọgbọ́n ni hmm. ẹ̀yin mẹ́ta yìí hmm. àgbọn tiwantiwa eh. ó ti tán. Hmm. ó bá dóògùn ọkàn jẹ náà ni. ó tán èèwọ̀ wo ni wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò léèwọ̀ kan mọ̀jẹ̀ yẹn àbọ̀ nìkan lè wọ rẹ̀. Hmm. ọjọ́ tó bá ti jàbọ̀ ẹyin iṣẹ́ jánu. yóò tún tó ṣe hmm, ìsásun rẹ̀ tó bá ti lò tán lọ fọ sórí àtàn kì í ṣe tíyẹn tún lò fún sẹ́mi mọ́. ọ̀gbọ́n ni òsítọ́sí ni kò sí bó ṣe lò ọlọ́run mo fọlọ́run Elédùmarè sí ẹ̀rí tested àwọn tó bá jẹ́ àgbà Ògún ni Ògún ni tested confam. oògùn ẹni bá dání lórí ni ó bá dání lójú àfi gbárí ni. sọ wá rí bí sẹ́yìn ṣe wà yìí ṣẹ́ ó tún láwọn iṣẹ́ kan láwọn tó fi ṣe tá à ní sọ lónìí. ọ <laughs> èyí ò ní jó o. Ah, ṣùgbọ́n àsìkò títà mọ̀ ṣe prógámù lẹ́gbọ̀gbọ̀gbọ̀ tàbí àṣì ọmọ Yorùbá tẹ́ fi gígùn etí ẹ̀ nǹkan ṣe nílà yorùbá o àlọ́mọ yorùbá tó fi gbígbó etí ẹ̀ á wà á yọ igi yẹn kú ọ pé mọ́ sùn ọmọ yorùbá yan èyí sọmọ ànábì èyí sọmọ jésù jésù ọmọ rí yìí sọ fún pé ànábì ọmọ rí bó ṣe rí nù ọgbọ́n tí ọmọ ti ń ṣẹlẹ̀ ni wọ́n wá ń pa ìran yorùbá ṣé ẹdún náà àwí àwí ègọ́t. wọ́n pa yorùbá bí ìgbẹ́ ní pẹran ni. ẹ ẹ ní bẹ́ẹ̀ bá ẹ ní lálẹ́. ànígbà mo débi ìṣẹ̀lẹ̀ mo dirí mi mú. mo pariwo ìkúnlẹ̀ abiyamọ o àyà mi já. Ah, ah. ni hmm. obìnrin ojú mẹ́ta tata rẹ̀ yìí ni hmm. ògún nílẹ̀ kan sí n ah, wọ́n tọ́ wà ń lo èbó tó fẹ́ wálé máa bọ̀ eh. kí ni mo wí. ẹni tó ń bẹ lọ́hùn-ún náà kó máa bọ̀. zero eight zero. thirty. three zero. four five. four five six three six three eight three eight three oh eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three oh eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three. ìlú Ìlọrin mo wà apẹ́síṣègùn àgbáyé kan ṣoṣo ní bẹ worldwide ìlú Ìlọrin mo wà tẹ́bátidé lè po mm nílọrin ilé epo mm lágbo ọba nílọrin fọkànáìsà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn alhaji hasan ọmọ ẹdẹ ẹ bèrè lè fagbèrè ọmọ òrìṣà tọ́lá àpèsè ṣègùn àgbáyé kí ni wọ́n wí èèyàn tí ó là láyé ò gbọ́dọ̀ sùn. kàṣà bọ́nẹ́tọ̀ ń bá sùn kò ní súnmọ́. àwọn kankan bẹ tí ọkọ lọ tọ́ọ̀bà là láyé ọwọ́ rẹ̀ yìí lọ́wọ́. God has created you has created you if you want to be be be, be rich it's in your hand. wà á fọwọ́ ara e, bó o ṣe fẹ́ là ní. Uh-huh. ọwọ́ sùn ọ̀hún ọ̀run ọwọ́ lọ́la ni. <laughs> kí ló kọ lọ́wọ́n ọba mi níbi pé jòṣà yá. kí ló wí ọ̀hún sùn sẹ́ hmm. ọwọ́ ọ̀hún ọwọ́ lọ́la ó lè là ìkọ́ leverage. àwọn ẹrù tí ọ̀kọ́lọ́ à ń dìrú ọlọ́run lórí ntí ọ̀kọ́lọ́ ń dìrú ọlọ́run lórí kí bi jòṣà yá. ọlọ́gbọ́dọ̀ created you wàá wà wọ́ọ̀rì wọ́ọ̀rì wàá múra. nígbà tó náà rí ìmúra rẹ̀ ìgbìyànjú rẹ yóò wá lókè. ọlọ́run ò wá dé ládé. ọlọ́run wá dé gbìyànjú ẹ̀ ládé. Hmm. wọ́n sọ wọ́n gbéra. wọ́n sọ fún ọ pé ọmọ lóògùn dúdú ṣọ́ọ̀ṣì iná wọn ń pa yín o. Hmm. kí ni o rí ah, ah. wọ́n ní ọmọ lóògùn dúdú ṣọ́ọ̀ṣì kọ̀ da iná ni gbogbo wa ń wọ́n ní mọ́sálásí kọ̀ da iná ni gbogbo wa ń lọ ìwé àwí gọ́yìn ah, àfi kí gbogbo wọn jí lójú o. àyìnlá ṣé tí mo sọ